kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní sòrò sọ yàrá tó ti wọnú yàrá ẹ̀. ẹ ti kó mi láyà jẹ má pa mí náà. Are you sure? o wà òkè ẹ̀yin méjèèjì báyìí ẹ wà òkè tó bá ní pé ẹ wà òkè ṣe má má bèrè sí bébì mi wa. ẹ wà òkè ẹ̀yin méjèèjì ẹ rude you are very spoilt you are rude. Desire. bẹ́ẹ̀ni fi mi sílẹ̀. Ah, ó ní pé o fẹ́ bá a jẹun kọ̀ rí lọ́wọ́ mọ́ pé mo máa mí ah, sí ah. Hey!